ọ̀rọ̀ ọlọ́run tẹ́ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́ látẹnu bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya ògúnbọ̀mẹ́hìn. àkórí ọ̀rọ̀ tí òní ni kí ni ìgbàgbọ́ tòótọ́. àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya olúfayọ bí ògúnbọ̀mẹ́hìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún méjìlélọ́gọ́rin ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa. a máa gbọ́ ohun tó ń pè ní ìgbàgbọ́ léni àkọ́ ẹ̀kọ́ ń bẹ. I'm going to robust on that topic today called faith. màá wá lọ sínú ìwé Rome. let's turn our Bible to Romans. orí kẹrin. Romans four four nineteen twenty twenty one twenty two. nineteen to twenty two. ẹni tí kò ṣàìlera ní ìgbàgbọ́ ẹni tí kò rẹ̀wẹ̀sì nínú ìgbàgbọ́. kòró ti ara òun fúnra rẹ̀ tí ó kú tán nígbà tí ó tó ẹni wọn ọgọ́rùn-ún ọdún. nígbà tí ọlọ́run ṣèlérí fún abraham. when God promised abraham. pé ó máa bímọ. that he will give birth. ó ti dọmọ ọgọ́rùn-ún ọdún. hundred years he was. ó dẹ̀ gbàgbọ́. and he believed. pé ó máa bímọ. that he will surely give birth. wọ́n ní kòró ti ara ẹ̀ tó ti kú. He didn't consider his weak and frail body. Òun àtìyàwó ọ̀hún súnmọ́ra mọ́. There was no longer husband and wife affairs. Ara tòun náà ti kú. They were old and dead. Ìyàwó náà ò ṣe mẹ́ńsìnsì mọ́. Their body even the the wife had stopped having menstrual cycle. Ìgbà yẹn gan lọ́lọ́run lọ sọ̀rọ̀ fún wọn pé wọ́n máa bí ọmọ. And that was the time God promised them a child. Ọ̀pọ̀ ìgbà wọn ń di àǹkọ́ṣẹ́ wọn ò lè bímọ. Where was God when they were young? Why can't they promise them a child? Nígbà tára Abraham sì lẹ when Abraham oh, oh, was oh, oh, oh, oh, oh mama fun. fit and agile, where can God be? No. After that time, they were having intercourse. Why not pregnancy? You can see the challenges I've told you about. Oh, they fun lọ́mọ ní forty. ní ogójì ọdún in the forties in the sixties in the sixties. ọ fun lọ́mọ. you didn't give him a child. ìgbà ẹ̀ wá kú. when he has become age weak you are now promising him a child ẹ̀wẹ̀ ń tán fi ṣe bàbá ìgbàgbọ́. look at the father of nation and faith. ṣé ọ̀rọ̀ òun tọ́jú ẹ̀. look at what he went through. ìgbà tara ìdápẹ́pẹ́ tẹ ara wọn méjèèjì dápẹ́. when both husband and wife were still agile. kí ló di ọmọ. kí ló fà á tí wọ́n lóyún náà àti kán sì bímọ nígbà. ọmọ kọ́ yẹ kó fún ọ lọ́mọ ni. don't you know that was the appropriate time to have been given. ọmọ he knew. kò fún ọ ni. he didn't give them. ìgbà tó wù láti fún ọ náà ló fẹ́ fún God has his own appointed time for everyone ó yẹ kó ti lè ríṣẹ́ by this time. with this time around in your life you ought to be. àbọ̀tí ọ̀dẹ̀ ríṣẹ́ kan kí ló wá fẹ́ ṣe báyìí. now that you have been gainfully employed what else can you do. kí ló wá fẹ́ ṣe báyìí. what do you want to do. ó gba àwẹ̀. you have fasted. ó gbàdúrà. you have prayed. ó sáfẹ́sẹ̀. you have wẹ̀sẹ̀. ó ṣe gbogbo ẹ̀. you are living yeah, above God. iṣẹ́ didn't come. employment did not come your way. ìwọ tó sọ pé ọmọ máa ṣe jẹjẹjẹjẹjẹ bí ọmọ jésù. you who have decided to bring God. and genuine present. ìwọ yẹn kọ́ various negative things are found on your waist like a wicked one. ẹni tí kò ṣàìlera ní ìgbàgbọ́ kòró tí ara òun fúnra rẹ̀ tí ó kú tán nígbà tí ó tó bí ẹni wọn ọgọ́rùn-ún ọdún àti kíkú inú sarah. sarah náà ti kú. deadness of sarah's womb too. ikú wọn ni pé wọn ò sún mọ́ra wọn mọ́. that deadness mean they can no longer. a ní ìgbà tó sún mọ́ra wọn olúwa fi yẹ tó fún ọ lọ́mọ. why not at the tender age when they were still young and agile tó bá jogun ni ọ̀ ṣẹ̀ṣẹ̀. if it was a warfare you could have conquered it lord. you have the power. ìgbà tó wà lọ ṣèlérí fún wọn ní kí ni ká pẹ̀lẹ́ ìbáyìí. this time of their promise that you are promising them. tó bá ṣe iyèméjì ní nǹkan. if they doubt you now. nígbà tó ń ní sarah ìwòye àmọ́dó máa o máa gbé ọmọkùnrin dání. Sarah next year you have a bouncing baby boy. ó wá rẹ́rìn. she laughed scornfully. kí ló rẹ́rìn fún. why. kì í ṣe pé ó fi ọ̀rọ̀ yẹn ń ṣe yẹ̀yẹ́. not that he was making mockery of it. ohun tó ń ṣe ni pé ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀. you this speaker. ǹjẹ́ mo ẹ máa tọkọ mi à mọ́. myself and my husband we don't have intercourse anymore. gbogbo wa ti darúgbó àti kú. we are too old body wise we are dead that was why she married they don't know we no longer act as husband and wife this time next year we shall have baby wọ́n ní sarah sarah ọ̀rọ̀ tá à ń sọ lòun rẹ̀ rárá o. you are reacting to our order. báwo kìí ṣe ọ̀rọ̀ yín mọ́. ah not quite sir no sir. ìwòye ìmọ̀dó máa gbọ́mọ. yes sir. we say it again next year you have a baby boy kórìí bẹ́ẹ̀ sir. ẹ̀yin tẹ ṣẹ̀ṣẹ̀ wá sọ lọ́gọ́rùn ọdún a ní bọlẹ wà ní forty thirty. where were you in our thirties and ah. forties where were you. why hundred. èyí ṣe tó yẹ kí padà pọ̀ gọ́rùn tán ni. àyẹn ga jù. that was too much. wọn kẹ ní kò sí ìdánwò tó tí dé bí kò sí ọmọ níwọ̀n. and the bible says. ètè ìnáwó hundred years. Eh? one hundred years temptation. ọmọ níwọ̀n o. is within limits. hallelujah o. hallelujah. ìdánwò hundred years ọ̀sẹ̀ kínní. ó mọ níwọ̀n. ọ̀dà ìdánwò tí wọ́n wá ń kọ́ báyìí. Oh. wá ṣàlàyé ọ̀rọ̀ tiẹ̀ báyìí. tell me what's your age. where it my winnings. I want your reactions to this. Dora ìdánwò hundred rẹ o. Here is Abraham at age one hundred. How old are you? Then ká dẹ̀ wá wo nǹkan tí Abraham yìí wá ń ṣe. And let us look at what Abraham did. Ọmọ gbọ́dọ̀ lè sún mọ́ obìnrin mọ́ ni. Don't you know he can no longer move closer to a woman? The angels knew. Dàbí yẹn ni Sarah rẹ́rìn sí. For that was what made Sarah to laugh. Sarah to laugh. Kọ́nà àjẹpọ̀ arábìnrin jẹun tán. Oúnjẹ dùn mọ́ wọn nínú. Maybe the goodness of this food has compared. Wọ́n dẹ̀ nǹkan tí wọ́n máa wí. They don't know how to appreciate this food. Wọ́n bá wa nílé tó dáa, àjẹun tó dáa. They are living in a good house. Ọmọ yìí náà nìkan náà. All we lack is fruit of the womb. Ọkọ ní súnmọ́ mi kí n tó lóyún. Won't there be process that will lead to pregnancy? Ẹ báwo lẹ́dẹ̀ ṣe wá lóyún? Then how did you conceive? kò fi àìgbàgbọ́ ṣiyèméjì lérí ọlọ́run. kò fi àìgbàgbọ́ ṣiyèméjì lé wọn. ìdí allow his unbelief to affect the promise of God. your unbelief. ọkọjá pa àgbọ̀ ọlọ́run gbọ́. is more than that common concept i'm a believer. ṣùgbọ́n òní báyìí òní ṣiyèméjì ohun eléyìí máa kà. ṣùgbọ́n ó lè ní ìgbàgbọ́. but was strong in faith. ọlẹ ní ọlẹ ní gbàgbọ́. strong in faith. ọ̀lẹ abẹ́ ọmọ nǹkan tó pè wọ́n lẹ nígbàgbọ́. when you see somebody strong in his faith. ọgbà nǹkan tí wọ́n wú yẹn gbọ́. she held. pé ní wòye àmọ́dún máa bí ọmọ. surely next year he will. wọ́n lọ lé he was strong in faith. kò sí rárá nù he didn't doubt no atom of doubt in his heart at all. tó ń pè lẹ́bùn ìgbàgbọ́ ni. that is the gift of belief. ó ń fi ògo fún Ọlọ́run. ah he glorified it. láì tí ì bímọ. without having a child. wọ́n lọ tún fògo fún ọlọ. he give praises to God. ó tún yin ọlọ́run pé olúwa. God I thank you. at age of hundred ma bímọ. at age one hundred I will give birth. Sarah náà yin olúwa. Sarah too was given. at ninety-five mo fẹ́ bí ọmọ. at ninety-five márùndínlọ́gọ́rùn-ún she was Wonderful. strong in her faith that you surely conceive and give birth. nígbà tó sáà ti mọ̀ dájúdájú pé. nígbà tó sáà ti mọ̀ dájúdájú pé. ohun tí òun bá ti lérí. ohun tó òun bá ti lérí. ó sì lè ṣe é. ó sì ó mọ̀ dájú ẹ gba ọlọ́run yẹn gbọ́. beyond doubters. bọ́ọ̀ tó bá lérí. whatever God promises. ó sì lè ṣe. he will do it. ìwọ ò tí gbàgbọ́ débẹ̀. you have not gotten to that level. bóyá o máa gbà yẹn léni. maybe you do that today. pé ohun tí ọlọ́run bá lérí. whatever God promises. ọ̀ya o ọ̀pẹ o. ada ìtaris ọkọ. ó sì lè ṣe. he can do it. tọ́jà máa dì mú. and you own tenacious. tọ́jà ìlérí yẹn ló máa dì mú pa. you believe in that faith ìwọ ló sọ pé o máa ṣe nǹkan báyìí. you promise to do this in my life. ó lè má lọ́jọ́ nú. the date might not be specific. ó lè it could tarry. ó lè yá. and it could be fast. ó ní ìgbàgbọ́ tó bá mi ka ó ní ìgbàgbọ́ kò fi àìgbàgbọ́ ṣe èméjì ìlérí ọlọ́run. kò fi àìgbàgbọ́ ṣe ìwọ ṣe ṣiyèméjì ìlérí ọlọ́run. you are still prevaricating you are still doubting. ọgbà jésù gbà ó ṣùgbọ́n ó ṣe ń ṣèlérí ó ṣe ń you are like you are like thomas wey believer ṣì wà nù you are still doubting can God really believe. ẹlẹ́yìí at hundred ọlẹ ní ìgbàgbọ́ Very strong in ní ìgbàgbọ́ ọlẹ ní ìgbàgbọ́ Very strong in fún ọlọ́run ọyìn olúwa praising God. ǹjẹ́ ìwọ lè yan Ọlọ́run ní condition tó wà. ní ipò tó wà yìí can you praise God under your present situation. condition yẹn ò dẹ̀ tẹ́ ẹ lọ. and it's not a palatable situation. rárá kò palatable. kò dùn rárá ni kò dùn. kò palatable kò palatable. ìyẹn ni pé kò kò kò rí bójú. òde dọdún mẹ́jẹ kẹ́yìn ọ ṣiṣẹ́ kó má gbowó. for seven years you have no means of income kó wọn máa bọ́ṣọ síyàn lọ́rùn wọn máa bá bàtà síyàn lẹ́sẹ̀. you are living on the goodwill of friends. àìsàn jọ kìnyàn yàn ń ṣe nǹkan kékeré náà. that's not a small thing. ọ̀rọ̀ á pọ̀. you will need a lot of powerful administration that will sustain you under such situation. That's what takes them to mount it. They are running a skelter. Because of that cross they have. When tell me the mountain top abraham climbed to. ọlẹ ní gbàgbọ́. was very strong in his faith. iyèméjì ìlérí ọlọ. he never doubted the promise of God. nígbà tí ó sáà ti mọ̀ dájúdájú pé. nígbà tó sáà ti mọ̀ dájú dájú dájú dájú very well that. ọpẹ́ ọya. at long last. kí ló dé tọrọ ọkọ tèmi ìpẹ́ báyìí. why is my marriage so delayed so delayed why why why ayé àìlẹ́nu gbọ́ lọ́run lọ́wọ́ sí. I can assure you God approves of that delay. Marriage kọ́ dédé wa ní delay for what? How can you marry tarry? Oh fine too. Are you not beautiful enough as a lady? Òrògbé wa kàn dédé wà láìrí ṣe ṣá Ọlọ́run ò lè lọ́wọ́ sí. You think your penury will just be like that without the consent of God? tọ́lọ́run bá fẹ́ èṣù láyè pé kó máa ṣe ohun tó wù. igor allow somebody kó má máa control ẹ. kó má kà á lọ́wọ́ kò. irú àwa tá à ń kẹgbẹ́ tá à ń against Sátánì. those of us ah, against him we can't do it yes sir we can't. a lè ṣe láyé. we won't be on heart. ẹ lè gbọ́ kò lè dáṣẹ nǹkan bẹ́ẹ̀ ṣe ń wọ yẹn o. Satan cannot take decision on his own. bẹ́ẹ̀ ṣe ń wọ Sátánì yẹ as powerful as he claim to be he cannot do things without the consent of God. ẹ lè dáṣẹ nǹkan. he can't just do it alone tó yẹ kó lè pa ẹ́ á pa ẹ́. if he has the power to do it he will have killed you long time. ìṣẹ́jú mẹ́rin ló máa fi pa ẹ́. what does it take to kill you. ọlọ́run ò bá yọ̀ǹda kò lè ṣe nǹkan sẹ́. without God's approval Caesar cannot do anything. báyà ò tí gbàgbọ́ débẹ̀ lọ́gbà yẹn lẹ́ni o. that's another thing I want to learn from today. problem ẹ. wàhálà rẹ. ọlọ́run lọ́wọ́ ń bẹ̀ o. God knows the power of it. that's why tó ṣe máa wá solution sí. Si tí ó wá ọ̀nà àbáyọ sí. dúró lọ́wọ́ sí. because he approve of it. tí ò bá lọ́wọ́ sí kò ní wá solution. without his approval there will be no solution kò ní sí àbáyọ. ṣùgbọ́n nǹkan tẹ̀mí ń sọ fún ẹ ni sátánì ò lè dá nǹkan ṣe. satan is not the sole authority of your life he doesn't have that power he must get. bọ́ọ̀ bá aláwẹ̀ láti wọ gba Eden, kò lè wọ. tọ́lọ́mù bá fàyè ẹ̀ sílẹ̀ if God has not allowed. ó fàyè ẹ̀ lẹ̀ ló ṣe wọ. God allowed him to allow him to make that penetration yẹn lọ́sẹ̀ wọ bẹ. that was how he gained that entrance. gbogbo tó ṣẹlẹ̀ sí wà láwọ̀ ẹ̀. all abraham went through God allow you ọlọ́run fàyè rẹ̀ sílẹ̀ ni. tí wọ́n bá gbàgbàgbọ́ débẹ̀ yẹn. if you have move for that level. wà wá rí i pé kò wá tẹ̀ wá ní sí nǹkan náà láyé. you will discover that it's not. bẹ́ntì ló máa jẹ́ lójú. you just consider infinite. ọ̀hún máa lo ayé náà bẹ́ẹ̀ ni pé gbogbo ayé ti dẹ̀rọ̀ fún ẹ. then you live as if you are the president. nítorí kí ni ó gbàgbọ́ pé. why you believe that satan ọkàn lè dé wa máa dán mi wò. satan cannot just be torturing me. kò sí ayé náà tó lè kàn déédé gbàgìrì. no power of satan can do this to me. kó a máa wá yọ mi lẹ́nu. and torturing me like this. tí wọn bá fún láyè. without God allowing it. o gbọ́dọ̀ fún láyè. God must allow it to happen. ọlọ́run dẹ̀ máa ń fún láyè. and God does allow satan. he allows him. bóyá yẹn ò dẹ̀ tún yẹ ọ máa ń fún láyè. maybe you don't you don't know that principle. oníṣẹ́ bí wọ́n gba iye jọ́ọ̀bù ká. you are the one that compass Job. máa wá ẹ kúrò. allow me to penetrate Job's life. wọ́n máa sẹ́ ọ òní sẹ́. and see if you will not deny him. olùdá olóhùn mọ́wọ́ òun kúrò. satan ìgbà tó sọ pé òun mọ́wọ́ òun kúrò. until God allows him. ló tó lè ṣe ohunkóhun lórí Job. it was then Satan was able to penetrate him. oṣù mama fọwọ́ kan ẹ̀mí ẹ̀. but you can't kill him. ọ̀fọ̀ ni wọ́n ní. afọwọ́ kan ẹ̀mí ẹ̀. ó fọ aláṣọ ẹ̀yìn Satan you can't kill this man ṣé o rí ńgbà tí o fún láyè pé kó pa. without the authority of God to kill you. ẹni pa gbogbo ọmọ níjọ kan. he slaughtered all tọ́ka gbogbo ẹran sẹ́yìn ò lè pa Jóòbù. can't he slaughter Job ṣùgbọ́n wọ́n ti sọ fún pé má fọwọ́ kan. his life is a no-go area for you Satan. o kò fún láyè lórí ẹ̀ yẹn. he allow him to penetrate Job's life. bó ṣe rí fún wọn náà nìyẹn. so it's happening in your life today. tí ẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí WhatsApp ẹ send yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀